lẹ́gbẹ́ àìsèré káyé ni wọ́n ti. Títẹ̀ tí wọ́n ní kí ni wọ́n máa jíṣẹ́ sí sálámà táwọn àlùmọ̀ ń gba sálámà tó ń sọ. Torí rẹ̀ lílọ sí mọ́sálásí òun láti lọ sí sọ láti ràn ẹni kókó títí ń gbé wa lọ Mọ̀dínà. Bí ẹ̀ bá ti wá dé Mọ̀dínà, bí ẹ̀ ti wá láǹfààní àti ti sọ láti nínú mọ́sálásí àná ìṣòwò àṣùwò, wọ́n lọ́wọ́ kàtẹ́. Kọ́lá kó fi kúrákà méjì lọ́lọ́ fún yàtì, kàfá, ó tó o ti láǹfààní yẹn bí wọn náà ti sọ láti rí nínú mọ́tíláṣí ànábì sọ̀rọ̀ àti lọ. torí pé sọ lẹ́sìn fi masjidi hada afdal min alfi salatin fima siwa illa al-masjid al-haram. sọ láti ẹyọ kan tẹ́ ẹ bá fi lè ṣe nínú mọ́tíláṣí tèmi yìí o ọlọ́lá jẹ gbẹ̀rún rú tẹ́ bá ti ń bò ẹ̀yà fi mọ́tíláṣí Mẹ́kà alápàdé mọ́sálásí mọ́sálásí alápọ̀nlé sọ̀lẹ́ tó ń bí mí àtò àlùfẹ́ sọ̀lẹ́ sọ̀lẹ́ àti kanjẹ́ bá ṣe ní mọ́sálásí mọ́sálásí alápọ̀nlé láàrin ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún rẹ̀ lẹ́gbàá Allah láàrin ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún rẹ̀ lẹ́gbàá ọ̀dà eléyìí túmọ̀ sí pé àwọn àgbàgbọ́ kan táwọn yìí máa ń gbé lọ sí Madina táwọn á lọ sí ziyara Madina pa gbọ́dọ̀ ṣe ìjọ mẹ́jọ ní Madina dáàbì láǹfààní àti ṣe eight times five ìgbọ́sọ forty solat àwọn gbọ́dọ̀ ṣe forty solat ní mọ́sálásí àndọ́sọ̀lá àti irọ́ lásán òsì lákọọ́lẹ̀ níbi kankan irọ́ lásán gbádìí tí wọ́n bá ti wà gan kọ́ńdẹ̀ sọlẹ́ àtúnì sọlá àtẹ̀yọ̀kan tó bá ti láǹfààní àti ṣe ní mọ́sálásí tèmi yìí olóore jẹ gbẹ̀rún rú rẹ lọ tó bá ti ń bọ̀. ọ̀lẹ́ẹ̀kẹ́ àwọn olùmọ̀ọ́ sọ pé sọ̀lá tó ń dán sọ yẹn o tó bá jẹ́ sọ̀lá tó sẹ̀rí ìdọ̀ ni o sọ̀lá tó sẹ̀rí ìdọ̀ nítorí pé nu mọ́sálásí yẹn náà àbí tòsí ibẹ̀ gan anábì ti sàlàyé fún wa pé áfò bọ́ọ̀lù sọ̀lá ti rọ́jú ni máa ń kàn án fi bẹ́ẹ̀ ti yí ìlẹ́lmọ́tò ètò ńlọ́lá nínú sọ̀láàtì tọkùnrin ṣe wọn náà lè tó ṣe é nulẹ̀ rẹ̀ àyàfi sọ̀láàtì tọjọ́ ràn yàn nìkan ilé ìtọ́ ẹgbẹ́ mọ́sálásí láti gbọ́dọ̀ mọ̀ wá sí abẹ́gẹ́ tiẹ̀ ó túmọ̀ sí pé bàbá wa Mádínà náà bàbá fẹ́ ṣe náfìlà bó láti máa ṣe nílé wa Allahumma àyàfi tó bá ń ṣe náfìlà náà ó ní í ṣe pẹ̀lú mọ́sálásí gẹ́gẹ́ bí kíni tahiyyatul tàhíyà tìrìmẹ mẹsàlásí láti máa tẹlẹ yẹn. síbẹ̀síbẹ̀ sọ̀lẹ́ẹ̀tùn fi mẹ̀sídì hàdà àwọn olùmọ̀tún ní ti pẹ̀lú ọkùnrin ni ò yàtọ̀ sóbìn nítorí pé látàmìnàrún ìmọ̀ ọlọ́hìn mẹsàgì lọ́wọ́ wọ̀sọ̀lẹ́ẹ̀tùn hùnà fi bòyòtì hìnà kọ́ì. ẹ má kọ̀ fáwọn ẹrú ọlọ́run àwọn obìnrin ẹ má kọ̀ fún wọn láti máa wá sí mẹ́sàlásí ọlọ́run ṣùgbọ́n o sọ̀lá ẹ̀sìn táwọn obìnrin bá ti ń lé wọn kọ́ wọn lọ lájò ìgbọ́n àti mọ́síláṣí lọ. tóbi tó rí mọ́síláṣí ànábi tóbi tó rí mọ́síláṣí mẹ́kà ètò obìnrin bá ti ń lé rẹ̀ ọlọ́lá ju kọ́ wa mọ́síláṣí lọ. abẹ́rẹ́ nǹkan mẹ́. tọ́ àwọn ọ̀bànú sẹ́límẹ́ wọ́n sọ fún àwọn akẹ́kọ̀ọ́ kò ládùúgbò àwọn àdúgbò tí wọ́n ti mọ̀ wọ́n mọ̀ àdúgbò tí wọ́n jogún lọ́dọ̀ àwọn bàbá ńlá wọn wọ́n fẹ́ kókó mbẹ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ̀. nígbà pé àwọn ìran kan wà tó yẹ pé ilé tiwọn àdúgbò tiwọn tẹ́lẹ̀ kí wọ́n jogún lọ́dọ̀ àwọn baba ńlá wọn kápẹ́ ọ̀nà báyìí kan ní kékin ní kàárín kínkín bẹ́ẹ̀ ládùúgbò wọn wọn á fẹ́ kó wá títò sí mọ́sálásí irú mọ́sálásí ìlàkójú irun tó tẹ̀lẹ̀ lọ. ìrọ̀ àwọn ọ̀gá sọ yẹn ibi tí wọ́n ń gbé ní Madina wọ́n nílò ayé wọn jìnnà ó jìnnà àwọn omi ń sàpèjúwe rẹ̀ kó súnmọ́ wàádìí làákìyà wàádìí làákìyà ojúdò àkìyà onáà lójúdò tọkọjá níwájú ibi tí aljamiatul islamiyya wà ní ìsìnní al-Madina jamiatul islamiyya ní Madina ó jìnnà díẹ̀ sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam. wọ́n á sọ pé tòsí ibẹ̀ ìtòsí ojúdòyún nílé àwọn Banu Salima wà ń gbà ó dájú kó jìnnà ń gbà sí Mẹ́dínà. wọ́n á fẹ́ kó wa títòsí mọ́sálásí lè má dá nítorí kán lè bá láǹfààní àti máa ti sọ̀láàtì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú mọ́sálásí bẹ́ẹ̀ ni àtẹ̀sẹ́ni tó kókó ládùúgbò rẹ̀ lọ sí tòsí stadium stadium àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nítorí pé abáriwo jí abáriwo sùn ló wọ́n fẹ́ máa gbọ́ yéé rọ́bìṣì àbẹ́rẹ́ tó kókó ládùúgbò rẹ̀ tó kó lọ sí tòsí sinimá àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó kókó ládùúgbò kó lọ sí tòsí ilé ijó àbọ̀ kókó ládùúgbò kó lọ sí tòsí ilé babaláwo rẹ̀ lórí ibú gbogbo náà àwọn ilé yẹn kí ẹsẹ̀ ru eléyìí là ń sọ àní kó kókó ń bí kan kókó lọ sí tòsí mọ́ṣáláṣí bí kan gbá àdúgbò tí wọn náà ń gbé náà ní ìsìn kò sí mọ́ṣáláṣí mẹ́ gbèdé sọ́ọ̀tì náà ni bàbá kókó kókó mẹ́ wá ẹgbẹ́ kókó àkókò kí ló dé tẹ̀ kókó kò sí mọ́ṣáláṣí ládùúgbò yìí kálukọ́ mọ́ bẹ́ẹ̀ ilẹ̀ ní ẹwẹ́ ẹjọ́ kọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kò burú tẹ́ bá rẹ ẹjọ́ kọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ má kókó mẹ́ torí pé tẹ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lómi náà àmọ́ ńgbà tá a bá láǹfààní àti kíkà kí mọ́tíláṣí ó wù mẹ́ nǹkan kò sí tọ́sẹ̀ kù ju ká wá àbò fẹ́sìn wa àti tàwọn ọmọ àti tìyàwó wa lọ torí pé ẹ̀lẹ́ tí wọ́n wéra wọn mùsùlùmí ti ń gbé tòsí mọ́tíláṣí àti ti ń gbé tòsí sọ́ọ̀sì wọn lè jọra wọn èyí ti ń gbé tòsí sọ́ọ̀sì kò ní burúburú kó náà má mọ orin àfi tí Jésù bá dé káyé tó dé dàrú gbogbo ẹ̀ ló náà mọ̀ mẹ́tọ́ àti tòsí mọ́tíláṣí ó kéré ju ọmọ rẹ̀ ọmọ sọ láti pè lórí táǹkọ́ ní ojúmọ́ táǹkọ́ ní ojúmọ́ ọmọ náà máa ti hayya ala salah bẹ́ẹ̀ rí nǹkan mọ́ tọ̀ntorí de eléyìí báyìí káwa náà ká kókó ládùúgbò tí ọ̀dà a sì ti máa dábìí máa mọ̀ pádùúgbò ọ̀dà kò sí mọ́sálásí ládùúgbò sádùúgbò àdáni kò tó á sí mọ́sálásí kò tó síbi kan ń tẹ́ ní títà ń pàdé mẹ́ mùsùlùmí nítorí pé yorùbá lẹ́fù nísìnyí àwọn ọ̀fẹ́ sí náà ń kárí mi wọn ò fẹ́ sin náà bí kárí mi nísìnyí tó bá pa bá lọ́lọ́ sí tó bá dìgbà tó máa kọ́ mọ́sálásí náà ni ọ̀sẹ̀ dìgbà tó máa kọ́ mọ́sálásí. أينما أدركت رجلا من أمتي الصلاة فثم مسجد بل النبي صلى الله عليه وسلم ibikíbi tí sọlá ti bá ti bẹ́ nìkan nu mọ́sálásí rẹ̀ nù àní ò bá lẹ́kùn ó lẹ́ wá bá wa kọ́ ni. bẹ́ẹ̀ níbi tẹ́ ń tẹ́ni tí wọ́n láàánú inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn sọlá kókó sọlá ti tẹ lórí àwọn olùgbàgbọ́ òdodo mùsùlùmí ti wà ládùúgbò ẹ máa tẹ́ ní tìbí táyì bá wa wọn ni ẹ sáwà bá wa kọ́ náà. àwa ni ọ̀dà ẹ máa bá yín kọ́ mẹ́sàlásì pé á ah, nù akẹ́kẹ́ kọ́kọ́ ní lábàá ah. ẹni tí ò tí ì máa ṣe sọ wọn ní jimá tí wọn bá dà àtàlátà ló ti ẹ ká dà mí tẹ bá dúró dà lámì sí nǹkan ti dàrú àtàlátà ǹjẹ́ ìsìn lọ rárá àwọn ọ̀daràn paraku wọn alóògbà tí wọn kọ́ mẹ́tíláàsì kan tẹ́gbẹ́ ìwo rẹ̀ báyìí ọmọ akásánmà ni gbàná làwọn tó máa ti sọ láti ẹgbọ́n kan mẹ́rin eléyìí túmọ̀ sí pé a máa ti torí mẹ́tíláàsì kókó ń bì kan lọ síbi kan ṣùgbọ́n ètò ti dà ọ́n náà ni pé irú àwọn ìlú wa wọ̀nyí báyìí pẹ́pẹ́ àdúgbò kọ̀ọ̀kan gan-an ni ló yí padà ló di alimadina ṣe àdúgbò yìí madina àdúgbò yìí madina àdúgbò yìí madina kí ni wọ́n gba lérò pẹ̀lú madina ìlú islam ìlú islam ìlú islam kí ẹ bó ti wà á saki ń bẹ̀ ẹ bá àwọn saki wọ́n gbìyànjú ma tẹ́ ẹ máa fojú kéré àwọn èèyàn tẹ́ ẹ máa rí náà lórí rọ́ àwọn àlọ́ náà bàbá yìí ti tì sí lórílẹ̀ yìí lò ẹ̀yin ọ̀wà kọ́rẹ̀ nígbà tí dákọ̀ olùkọ́ kékeré ní ìtàkì ń bẹ̀ ń lẹ́lẹ́ ń bẹ̀ ìlú kékeré ìlú rondo ń bẹ̀ ẹ̀ máa tẹ̀ra ẹ̀ jẹ́ wọn náà rìn jáde fún ọlọ́kọ́ mọ́jà rí ọ̀gá sójú kan náà ọ̀gá sójú kan náà bí àpò ìlú bọ̀ tí wọ́n bá lọ síbẹ̀ wọ́n rí pé à wọ́n ti àti ìbùkún púpọ̀ dáwọ̀ àti inú yẹn máa dádùn wọn á fi wọn lè gòkè súnà ìsàlẹ̀ súnà àdúgbò súnà <laughs> Allahu akbar kò sí àdúgbò tó gbé sínú rẹ̀ ò ní dùn kò sí àdúgbò náà tó gbé sínú lò níbi ó sì rí mọ́ṣáláṣí ó sì rí pé àwọn ọ̀dọ́ wọ́n wá active nídìí ẹ̀sìn síbẹ̀ lọ́dọ̀ tí wá mi ẹ bá rọ́dọ̀ tó active ń bè ìdí mùnáfìkì náà ni tí ọba jẹ́bẹ̀ kẹjá mi rọ́ ìdí mùnáfìkì náà ni àwọn mùnáfìkì àdéhùn ti pọ̀ jù lọ́dọ̀ tí wá mi. ẹ̀yin kọ́ akpé kínní kan ṣẹlẹ̀ fún ọmọ sọ nìkan pure water lọ́ba ti tàn wọ́n ti sọ pure water tán àdéhùn tán wàláhì àwọn ìlú àbírú kìtìmbẹ̀ yẹn náà allah allah yọ yá yẹn lẹ́nu kò sádùúgbò tó ní fẹ́ gbé torí pé ìfọ̀kànbalẹ̀ ẹjí ìfọ̀kànbalẹ̀ ẹyẹ sádùúgbò tẹ́ ń gbé ọ̀bá ti tẹ́sí ń bẹ̀ àdánwò ń bẹ lórí àwọn ọmọ yín o àdánwò ń bẹ lórí ìyàwó yín àwọn bàbá mọ̀ pé ìdílé gbogbo information tí wọ́n mọ̀ wá gba mọ́sálásí kankan kìí ṣe tó lè bàyàn láyé jẹ́ tó tún ayé ṣe tọ́rùn ṣe ni ṣèbọ́kàn yẹn ọba tí ọba ti wá rí bẹ́ẹ̀ ńkọ́ àdáhùn láàyè sọ ìdí nù tó bá yẹ kó bá ṣe é ṣe fún wa gbogbo àdúgbò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ló yìí assignment nù dábì síwájú tó bá yẹ pé náà ní kálukú rí àtìv lágbọ̀n ọ̀dọ́ tiẹ̀ tó fi kú bí ìdìnnìlá à ń bẹ lọ́nkọ́lọ́n ṣe sábàbí tó fi rálẹ̀ dáná o pé àdúgbò ti wà yìí wọ́n fẹ́ kó di islam tí ẹni kọ kànsánà kọsánà tí ó pè àdúgbò yìí kò sí mọ́sálásí mẹ́bọ́ lábẹ́ kí mọ́sálásí ó wù kàn sí wa wọ́n wá sàdéhùn wọ́n lọ́mọ mójútó mọ́sálásí ó ìkọ́ tí wọ́n kọ́ mọ́sálásí lẹ̀ kọ́ mọ́ làlá mójútó kẹ́ kúkú má kọ́ mo rò pé yé wa kẹ́ ẹ má kọ́ kúkú péjú kẹ́ kọ́ lọ torí pé at the end of the day wọ́n padà máa lókun kàmi tí wọ́n bá ti láti tiyan báwọn àdúgbò tèmi náà ọ̀ islam ẹ wá wáyé wa ó sì para rẹ̀ kalẹ̀ ìwọ ọlọ́mọ sí imam ọlọ́mọ sí àmójútó mọ́sálásí ó sì máa kí wọn bá rásì náà wò fún ọ ọmọ sí náà lẹ́kọ̀ọ́ fáwọn èèyàn náà gbogbo gbàdá yìí bá ti sílẹ̀ ó kéré jù lẹ́yìn àṣùbà ó kéré jù lẹ́yìn àṣùbà wo bó ti máa rí àdúgbò tún sí bí gbogbo èèyàn náà ṣe di mùsùlùmí tọmọ pé ìtara àárín ibọ̀ yọ tẹlifíìnì tó apàdé rẹ̀ nígbà wá tíjọ́ kan dáadáa tí wọ́n mọ̀ sọ́n pàlú tiwa náà nù pé ah, Ògbómọ̀ṣọ́ gbogbo ibi tó bá wọ̀ Islam náà ni. torí kí n tó dé kéésù ní ló dé kéésà náà ó ti dé tipẹ́ o. ẹ̀ẹ́dẹ́yìn bá wọn fẹ́ mú àyípadà bá ìtẹ́tẹ́yìn náà ṣe kéésì tẹ́tẹ́ máa retí èsì rẹ̀ lónìí àbọ́là o. ìlú ń yí padà ṣùgbọ́n kò ní hàn ìlú tóbi èèyàn pọ̀ ń bẹ̀ àyípadà ò tó lẹ́bùdà wa kó lè bá àwọn adélẹ́kùtà wa oníkálukú wa náà ti sòkòtò rẹ̀ yóò lè àdúgbò tèmi èmi náà fẹ́ dìklẹ́ rẹ̀ fún Islam àti wá àtàwọn arú rẹ̀ ẹ̀nà kóra yín jọ ẹ wá lẹ́wà ẹ̀yin lẹ́sìn máa mójútó nítorí àwọn bàbá bàbá kan lágbè síbi kan tí wọ́n tún máa dàrú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí pé ní àwọn àdúgbò àfi ń sàpèjúwe náà àwọn bàbá kan ni wọ́n forí kó gbogbo wàhálà rẹ̀ kó tó wá di àwọn ọ̀dọ́ wọn tẹ́wọ́ bàbá yìí torí ẹ̀ mọ́sálásí tọ́ba wa di kọ́kàrà ìgbìdá tí ọba wa ṣe ti rárára ló tó wa kà pé àní mọ́sálásí ládùúgbò wa gbogbo èèyàn dídá ti gbà pé ká ní obìnrin sápá kò tí ẹ̀ lè ṣeéṣe ajẹ́pẹ́ ńgbà náà o kò sí ní tó burúkú àwọn ọmọ kókó níbi tí wọ́n wà lọ síbi tí mọ́sálásí bá wà níbi tí wọ́n wà lọ síbi tí wọ́n sọ torí kálíbà ṣéèbù ẹ̀sìn wa kálíbà dáàbò ẹ̀sìn wa àwọn ọmọ chọ́ọ̀chì àwọn náà máa kúkú ládùúgbò fa torí mọ́sálásí tí wọ́n tàlé wọn torí mọ́sálásí wọ́n sàkó ládùúgbò torí mọ́sálásí kí làwọn náà ń gbé sálé òòlù wọn àwọn náà ń gbẹ́sìn wọn sáà ní nítorí pé ńgbà tó jẹ́ pé ara ṣọ́ọ̀ṣì làwọn mọ́sálásí wá dé yìí ti mọ́sálásí náà ọ̀jọ̀ náà bá àná àbẹ́rẹ́ ẹ̀yin náà ti dá ìwọ̀n àbẹ́rẹ́ náà ọ̀jọ̀ náà bá àná àlá وإنا على ala atharihim muqtaduna yìí أنا أعرف إيه wọn náà àrùkù ẹ́ information ti jáde bíi lágbá tí wọn ò bá rò mu tí wọn bá rí ìyàwó mu àwọn ọmọ wọn ní bọ́ ọmọ tó wà lágbo lójú náà ẹyọ ọlọ sọlọ ìyàwó ni ọjọ́ kí táwọn gbọ́ mọ́sálásí ọkọ ni ẹ wọn ronú pé káì agbọ́dọ̀ páàkì kò mí àwọn náà máa sákò ládùúgbò nítorí mọ́sálásí kódà wọn tali wọn tún wáá fi lọyàn sí sẹ́ẹ̀rà lé àárà. abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ so bẹ́ẹ̀ náà ni wọ́n tọ́ wá lẹ́sìn lódodo ṣọ́ọ̀ṣì wájú ṣọ́ọ̀ṣì lẹ́yìn ṣọ́ọ̀ṣì lọ́tún àti lọ́sì ilé rẹ̀ o sì tún jókòó kárẹ̀ ọ̀gbádùn láṣẹ kápá ọ̀gbádùn. bẹ́ẹ̀ torí kó kéré jù ìwọ náà máa ṣe pé kíní kan ẹ igbó orí ọ̀fẹ́ rẹ bá wà iná ìdè tó fi ti kọ́ńtọ́ọ̀tì nù bíbélì sọ pé tọ́mọ rẹ kó lè bá jẹ́ kí ni fún ọlọ́la gbogbo ẹ̀ lẹ́yìn máa lẹ́nu ọkọ̀ àyà kan ojú lórí ọ̀daràn gbogbo àwọn bíbélì ni ọmọ kà lórí wọn ti ti tí kọrọ yàrá rẹ̀ gbogbo àwọn ariwo burúkú tí ń bá ha ni ọpọlọmọ kò sórí ní ọba ọba máa mú jáde bíbélì sọ pé bíbélì eléyìí túmọ̀ a gbọ́dọ̀ wá àbùfẹ́ sìn wa. àkọ́kọ́ ìyànjú wa ni pé àdúgbò wa yìí ná ọgbọ́dọ̀ kọ́kọ́ wà fún ìta. gbogbo ọ̀nà tẹ́ wàá sàn tó fi jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ sábàbí tí àníyàn yín bá ti dáa ó lè jẹ́ sábàbí tí òfin rálìjà náà. tẹ̀bá gba gbogbo ìyànjú yẹn tọ́lọ́ ọba ọba ní kó mú èso rere jáde gbà náà ló tó wá sọ pé káì gaskiya èmi ò lè gbé bì bìjọ́ òsì mọ́tíláṣí lè gbé bẹ́ẹ̀ kí wọ́n á kó lọ àdúgbò tí mọ́sálásí bá wà. tó eléyìí ó pàtàkì àwọn abànú sẹ́lìmà wọn náà fẹ́ kó wá títò sí mọ́sálásí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìròyìn wá títí ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀tọ́ fún ọ ìròyìn dé tirẹ̀ nù eléyìí túmọ̀ sí pé àwọn rédíò ẹlẹ́jẹ̀ ti wà láyé ọjọ́ ti pẹ́ ẹni tẹ́ ẹ̀ ní ránṣẹ́ tí ọmọ bá ti sẹ́kì wọ́n wà láyé ọjọ́ ti pẹ́ àbẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ aha wọ́n ní sàtúbùdì lẹ́kẹ̀lì ayéhàmù máa kún tẹ̀jà hílẹ̀ ويأتيك بالأنباء من لم تزوج wọ́n ní ìgbésí ayé tẹ́mi rẹ̀ bá gùn òun fúnra ara rẹ̀ ó padà kọ́ ní tọ́ọ̀mù tẹ́mi èèyàn bá gùn ìgbésí ayé ó padà kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ́mi eléyìí ni túmọ̀ òwe tá a máa pa pé ìyẹn máa dàgbà agbọ̀n ni nítorí pé lónìí yìí ó yẹ kápá ti mọ nǹkan kan àlékún tá a mọ̀ lánàá tẹ́ẹ̀mà tí wọ́n ń dàgbà sí láyé ẹ̀rí gbégbèsè ayé yóò máa kọ́ yín lọ́gbọ́n tẹ̀ gbọ́n lánàá ẹ̀ gbọ́n lónìí wáyé látàrí ìṣẹ̀lẹ̀ wáyé látàrí àdánwò wáyé látàrí dáadáa ẹ̀ máa kọ́ gbọ́n bẹ̀ náà wọ́n wá ẹnìkan kan àjọkò sí ah, ọgbọ́n tó tún tẹ̀lé ní ọgbọ́n tó tún ìmùlẹ̀ yín ìmùlẹ̀ pọ̀ ah, ọgbọ́n ẹ̀rọ gbọ́ ayé tá a jọ wà nú ẹ̀ ah, ọlọ́mọdé aládàáwò akárimọ́lé ló ti ọlọ́mọdé ọ̀dà ẹ̀ máa sọ ẹ̀ máa sọ máa gbọ́ ẹ̀ bẹ́ ò yóò sì máa sọ fún un. tó bẹ́ẹ̀ ni àwọn rẹ́díò ẹlẹ́dẹ̀ ti wà láyé ọjọ́ ti pẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn bànú sẹ́límà wọ́n ń gbèrú ẹ̀gbọ́n wọn ní àràádà wọ́n ń gbèrú láti kókó ládùúgbò wọn wọ́n sì lọ gbé sọfà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ìró wa ni pé dáadáa làwọn gbà lérò pé débi tàwọn èèyàn ayé èsì àwọn èèyàn láyé èsì agbọ́ yìí sọ yìí ni wọn ìtumọ̀ agbọ́ yìí sọ yìí ọ̀tọ̀ ni tó gbọ́ ọ̀tọ̀ ni tó ọ̀sọ̀ so àwọn ni wọn máa lẹ irun wájú papọ̀ mọ́tì papọ̀ àwọn èèyàn ayé èsì dáwọ́ wà nù ẹ̀ mọ́tì jọ́ kan nínú wọn òfin lọ́mí ń dá sí ìwà burúkú ni òfin ẹ̀rígbà níbi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ó ní min husni islamil mar'i tarkuhu ma la ya'ni nínú dáadáa ìsìláàmù ọmọ èèyàn òun náà ní kọ́ máa pa tí ọba pàtì tí ọba ti kàn pàtì pàtì ẹnì kankan gbé báàgì lọ ó sì gbé ta ẹsẹ ẹfẹ dálẹ̀ kílọkọ ọba àdákì ọba àdálẹ̀ kílọkọ ọkọ̀ kalẹ̀ nu mọ́tò ẹ ti dé nù kí lọ́kọ̀. asalaamu aleykum wa aleykum salaam ẹ káàbọ̀ àbẹ̀tà ẹ ti dé nù ọlọ́mọdé kí lọ́kọ̀. torí pé òun lù ń kùn ọ̀fẹ́ gbọ́rọ̀ ẹ fẹ́ dalẹ̀ bẹ́ẹ̀ ni ṣé ẹ ti lọ jìnnà báyìí kò tó ń gbọ́ra mi ẹ wọ́n ké díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ọ̀fẹ́ sọ fẹ́ nìkan ó fi gbọ̀ kí lọ́kọ̀ wà wọn náà wà lọ tó gbomi gbàgbẹ́ kọ́ ṣé ọmọ ọmọ wa jókòó tí ọ̀ní sọ fún gbogbo tí ọba ti kàn wá ká mọ̀ máa dáadáa olóńtúmọ̀ sí gbàngbọ́n olóńtì túmọ̀ sí pé à ń tẹ́lẹ̀ ayé abẹ́ lọ síwájú gbogbo ẹni tẹ́ bá ti rí pé ní ọkàn ni ọmọ dá sí ọ̀rọ̀ tí wọ́n pé sí ní ọ̀tẹ̀ bàtì àmì aláìníkàsẹ̀ nù aláìmọ̀ntọ́ ń pè ní lọ síwájú nù gbèsè ayé ni torí ẹ̀ wọ́n á sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam a lérò pé èrò tiwọn da ẹni tó wá sọ bẹ́ẹ̀ èrò tiwọn da tán bàtàna fi wá gbọ́ òun náà wá sọ fún wọn pé mo ti gbọ́ pẹ́ ń gbèrò láti kó wá sí tòsí mọ́sálásí mi mo ti gbọ́ pẹ́ ń gbèrò láti kó wá sí tòsí mọ́sálásí mi ọkọ ọlù náà àwọn náà níbẹ̀ onídìíkà ẹ̀mọ́ parọ́ kànà wọ́n níbẹ̀ yá Rasulullah ìrẹ̀ ìránṣẹ́ ọlọ́ ọ̀dọ̀ arọ́dúnrún adáàlì àti gbàlérò yẹn wọn àbí wọn fún kí náà fà ó torí pé níta bá ti mọ̀ kò ní ìdìkà mọ̀ wájú tòsí mọ́sálásí wọn fẹ́ kó wà kéésì wọn fẹ́ sá fún mọ́sálásí lájẹ́ pé dáadáa ni wọ́n gbà lérò káwa ń tòsí mọ́sálásí káwa ń tòsí mọ́sálásí yàtọ̀ sáwọn ọ̀daràn tí màá kó àwọn ọ̀fẹ́ gbé tòsí mọ́sálásí àbí wọ́n bá kó mọ́sálásí ti pẹ́ ń bì ilé ìtàwọn náà sì ti pẹ́ ń bì wọ́n á sùn mọ́sálásí kọ́ọ̀tù Nàìjíríà náà lẹ́kọ̀ọ́ wọ́n á gbé mọ́tíláṣí lọ sí kóòtù kí ló dé kílẹ̀ sẹ́ wa wọ́n ní sọláàtì náà máa ń pè yẹn kọjá àwọn lọ́rùn mùsùlùmí ni wọ́n bá mùsùlùmí lẹ́ni tó gbẹ́jọ́ oní sọláàtì náà máa ń pè yẹn kọjá àwọn lọ́rùn ètò sọ mi kó ọkàn lọ kọ́lé sí kò ní o mo rò pé yẹn sọláàtì náà máa ń pè wọn kọjá àwọn lọ́rùn wọ́n máa ń yọ àwọn lẹ́nu wọ́n lọ gbọ́ àwọn pọ́ọ̀lù jọ́ọ̀nù máíkẹ́lì tímọ́tì àtàwọn dọ́kásì wọ́n kó wọn tira àtàwọn ògúnfọlá tàbódọ́yà wọ́n kó gbogbo wọn tira igi fún wa support are they not disturbing you also àwọn náà bá fọ́ sí wò wọ́n disturb àwọn subhanallah ilaahu àwọn ẹlẹ́jọ́ òfin wọn adájọ́ òfin ike mọ́tíláṣí yẹn kọ́ máa péjọ láti lápò inú ni kọ́ mọ́tò pè lápò ìtàmà lórí àdúgbò àwọn ọlọ́lá níbí yẹn ní bá àdúgbò àyọ̀ àdá ni wọ́n ti lè máa péjọ láti jáde láìláìlọ́ ní nàìjíríà yìí kan náà àwọn mọ́tíláṣí náà wà àpèlè wọ́n ní bàbá dàbùjá dàbùjá nítorí ẹ̀ kó tó wá di pé á fà wọ́n sí kóòtù ọlọ́ subhanallah ṣe wo mùsùlùmí wa mùsùlùmí dáńké ọ̀pọ̀lọpọ̀ kọ lásán náà kàfi ń jẹ́ mùsùlùmí àti òun ní lọ́mọ kíláàsì ó sì wò pé wọ́n yí òun lẹ́nu wọ́n níbẹ̀ ni a fẹ́ kó wá sí ìtòsí mọ́síláṣí anábì wa ni bẹ́ẹ̀ni sálẹ̀mà sálọ́ lè ṣe ìráàbò eléyìí nìyí sínú àwọn ọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni sálẹ̀mà sẹ́wọ̀n kọ́rọ̀ àkọ́kọ́ tá a nàbì sọnù ó ní bẹ́ẹ̀ni sẹlẹ̀mà sẹ́ẹ̀sẹ̀ kọ́rọ̀ àkọ́kọ́ ni bẹ̀ẹ̀nù sẹlẹ̀mà lọ́yẹ̀ fún ọ̀sọ̀ nítorí pé bẹ̀ẹ̀nù mọ́lùfàkùn bìjìmọ̀ ìmọ̀lẹ́kẹ̀rẹ̀ sàlẹ̀ lọ́yẹ̀ ọ̀rọ̀bù ìrọ̀bù irú ìrọ̀bù jìmọ̀ ìmọ̀lẹ́kẹ̀rẹ̀ sàlẹ̀ ni wọ́n máa ń ṣe fún kí ló wá sí sẹ́ẹ̀kọ́rọ̀ àkọ́kọ́ ni yáò ni wọ́n fi sọ kì í ti wáò. náà. kí ló dé sábì sọ̀rọ̀ nítorí pé sọ̀rọ̀ bá máa náà wò ó lè máa túmọ̀ kí ó tọ̀ máa ń kà ìtukùtù lọ́kàn máa tù àtọ́ náà máa tiri pé àwọn tó wà nílẹ̀ wọn náà pátá dúrọ́ọ̀mù náà wa lórí. bẹ́ẹ̀ni eléyìí منادى مضاف أيا بني سلام gẹ́gọ́lá tí wọ́n sọ náà fún ẹnu bẹ́ẹ̀ yá bẹ̀ ní israẹli ó ní bá yá bà ní israẹli àpàdé táyé ìdọ́rùn yá bẹ̀ ní torí múnádà mùbọ́ wọ́n múnádà mùbọ́ ìdájọ́ rẹ̀ ní kí wọ́n ṣe kí ni wọ́n ṣe nọ́ọ̀sùbù mùdọ́ọ̀fù mùdọ́ọ̀fù wọ́n á ṣe jẹ́rù mùdọ́ọ̀fù ilé bìlì ìdọ́ọ̀fù. يا عبد الله يا بائع الكتب so eléyìí ni tó ṣẹlẹ̀ ń bì ṣùgbọ́n wọ́n pa arúgbó nìdá yìí rẹ̀ gbólóhùn kan fi ń pè yàn wọ́n pa rẹ̀ gẹ́gẹ́ bọ́ọ̀nù sọ pé Muhammad Khalid lórí ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni pé yá Muhammad yá Khalid so ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ kọ́rọ̀ òkúru kọ́rọ̀ ọmọ máa gùn ni wọ́n ti ń pa arúgbó nìdá yìí rẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́lẹ̀ ẹ̀yin ọmọ sẹ́límà ìyàwó hmm, kí ló dé tó tún fi gbàgbá tà kí ló dé tó lè fi gbàgbá tà ọ̀rọ̀ àkọ́kọ́ ló ná. náà náà tún lọ náà náà kí ni wọ́n ń pè inú náà di ọ̀rọ̀ bí kò sọ pé màkà náà kàkà. بيتك كتبتك سيارتك مفتاحك ذلك نعم إن Ada, mo fún yín lọ́sẹ̀ mẹ́fà ẹni tó bá fi lè dáhùn rẹ̀ fún lẹ́bùn. torípélé ìfẹ́nu báàbù parí nínú ilmi nahwi tó jìndò. nínú báàbù parí nínú ilmi nahwi tó jìndò ó lórúkọ kan tó máa ń pẹ̀lú báàbù yìí. tó yẹ wa aha tó irú rẹ̀ ní díyàrọ̀ ọ̀sán mẹ́fíà àtà wàládàkà. ẹ̀ gbọ́dọ̀ mọ̀ọ́rọ̀ náà sọ̀rọ̀ ó ní afọláàtà fọláàtà kí ló dé tó ọ̀sán kó afọláàtà fọláàtà afọláàtà fọláàtà fẹ ìnáwó máa ń bá yàrá fàhùn àlìmáàsì wá á ọ̀bìyà kí ni wọ́n máa ń pèlè yẹn nínú náà ọ̀rọ̀ kan fata láti mọ̀ pé irú ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báńkì náà máa ń fún bọ́mọ̀ kí ló ọ̀sẹ̀ mẹ́fà ẹ máa kà á ẹni tó bá ti wá àgbà yóò wá gbẹ̀bù ẹjẹ bá àwọn àwọn onísàlàyé lè lónìí. anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́là ní ilé yìí ni ò ilé yìí ilé yìí tẹ̀ wá náà ẹ má kó wá tuntun sí mọ́sálásí. ìyẹn ni wípé ẹ jẹ́ gílù ọ̀fẹ́ kọfẹ́ jù ẹ má sọ gbogbo olùdí mọ́sálásí nìkan wọ́n rò pé yé wa àmọ́ ẹ máa wá sílé oyún wá tó mọ́tíláṣí ẹ máa sílé oyún wá tó mọ́tíláṣí àní ìsìn láti kó yìí nì ẹnìkan máa ti òkè lẹ́yìn àmọ́ wá ti sọ láti bì ẹnìkan ó máa ń ti ẹ̀yìn wá sí pé kéré wọ́n máa ti sọ láti bì wọ́n á wò pé káì tẹ́lẹ̀ bá wà wálé nítòsí bíi sálẹ̀ sọ̀n ẹ bẹ́ẹ̀ni kan jagun ẹ bá wọn wálé sálẹ̀ ọ̀rá. ẹ̀rọ nínú àdúgbò yín náà ni ẹ máa gbé ibi tẹ́ ń tún wá tẹ́ ẹ kó dínà ilẹ̀ náà ni ẹ wà ẹ má wà bí. kí ló dé tánà mi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ wọ́n ní tó kí sẹ́wọ́ ádáàrú kọ̀ lórí gbogbo ẹsẹ̀ tẹ́ ń bá ń gbé wọn mọ̀ kọ́ ládàá rẹ̀ fún subhanallah. àti kí ló tún dínà sí mọ́tíláṣí orí ńlá tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹsẹ̀ tẹ̀ máa ń gbé wọn mọ̀ kọ́ wọn mọ̀ kọ́ láàdá ìpẹ̀sẹ̀ rẹ láàdá ìpẹ̀sẹ̀ rẹ láàdá ìpẹ̀sẹ̀ rẹ. kódà bó bá rọrùn kí èèyàn falẹ̀ súnmẹ́yìn èèyàn tún lè fà súnmẹ́yìn bí wọ́n bá ronú eléyìí. ajẹ́ pé ẹ kú oríire o ẹ̀yin tí lẹ́yìn tó ra jìnnà sí mọ́sálásí. tẹ́sán rìn tẹ̀ wá ẹ̀wòye ládàá tẹ̀ ń gbà àtúntàn tó ti gbé mọ́sálásí bẹ́ńkì mú lé wọn tuntun báwọn náà wọn ò nídìí láti kókó lé o ẹ̀ka ti di amari mọ́sálásí o ètò burú nípa wà á tún mọ́sálásí kọ́ ọmọ máa wá o ọwọ́ ń ká yàtí mọ́sálásí pé kí ló sì fún mi tí ń bá wá ọlọ́run tó ní mi ọlọ́run tó ní ni ó fọ́ tọ́ anábì ni wọ́n á máa kọ yìí ìgbésẹ̀ yìí tẹ́ bá ń gbé ó bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì dókítà bó á dáàrò kù tókítàbà àtàrò ilé yín náà ni ẹgbàdì ẹ máa gbé o ẹ má kó ń bẹ o wọn á máa kọ ìgbésẹ̀ tẹ bá ń gbé ẹ̀kọ́ ńlá mẹ́mbì o nínú ẹ̀kọ́ tó wà ń bẹ o náà ní pé agbọ́dọ̀ jáde tí ń sojú kòkòrò láti máa sí lọ kò sóore nu gbogbo ẹni tí ń bẹ lábẹ́ mi tí kì í sí lọ kódà àmà bí ìtẹ̀mí ti lè dùn máyà tí ì bá ti lọ kọ̀dájú pé tẹ̀mí ayé yìí lè dùn mọ́yàn téèyàn bá ti lọ. tóra yìí kan bẹ́ẹ̀nù ẹ̀mí wa ó ní í ṣe pẹ̀lú sílọ̀n sílọ̀n sílọ̀n. téèyàn bá wá sílọ̀n ìdùnnú lẹ́mọ̀ bá pàdé bẹ̀. téèyàn bá ti sílọ̀n ẹ̀tàn máa rí dààmú náà nínú ẹ̀mí yẹn rí fẹ́ gbádùn. tí máa ṣe mí àwọn blanc yẹn làwọn kèfèrí náà fẹ́ fíìlì tó fi jẹ́ pé wọ́n kọrin títí títí títí wọ́n fẹ́ forí sọ̀gìrì torí wọ́n rí pé blanc yẹn ò fíìlì ìdí nu jẹ́ sírí pé bàbá bá tún ṣe gbogbo eléyìí tán wọ́n tún fi wèrè kún wọ́n fi wèrè kún nípa pé ni ẹ jẹ́ kẹ́mi gbé òun láti fi wèrè kún nípa pé ẹ tún mu títì torí àwọn ààyè tó wà ní ẹ̀mí òun tẹ́ ẹ bá ti ṣẹ̀sìn òdodo ẹ̀ lè gbádùn. ẹlẹ́kẹ̀jì sọláàtì ti kókó púpọ̀ nínú ẹ̀sìn mùsùlùmí ẹ mọ̀ ní kí ẹni tí wọ́n ti sọláàtì tí wọ́n ti mùsùlùmí lágbájá ẹnu ò ní tìyín láti sọ pé kí ni mùsùlùmí ni akramakumullah àìrí mọ́sálásí wọ́n á ní sẹ́ mùsùlùmí ni wọ́n ní ẹ̀mí ah, ọ̀mọ́ ní mùsùlùmí ó kéré jù bọ́ọ̀ bá pè kébì ló sọ fún mi ẹ̀mí ọ̀mọ́ mùsùlùmí lè má dà ó kọ rẹ̀ báyìí báyìí ẹ̀yìn rí mọ́sálásí ọ̀wá sí náà rí kiri mọ́ mo sáfẹ́ pé mùsùlùmí ó kọ òtítọ́ yẹn dé mùsùlùmí bákan náà ká tún lójú kòkò nípa ṣíṣe gbogbo tí ó mú ìṣẹ̀ṣẹ̀ di rọrùn fún wa nínú tí mo ìṣẹ̀sìn dìrọ̀rùn fún yàn kí àwọn àtúntò mọ́sálásí mi kí àwọn àtúntò mọ́sálásí mi bó tilẹ̀ jẹ́ fómi ìlàsùn rí gbọ́ yìí wípé kìí ṣe dandan ká tún wà ń tòsí mọ́sálásí bá a bá jìnnà sí mọ́sálásí táǹsì ń wá orí ńlá ń bẹ lára wa lórí gbogbo ẹsẹ̀ tá a bá ń gbé ńkọ́ àgbéga kò ní. èkejì ìpẹ̀sẹ̀ rẹ̀ ni wọ́n pé oríire o àwọn ẹni tí ilé wọn jìnnà sí mọ́sálásí nínú ẹ̀kọ́ tó wà nù mọ́sálásí nínú àdéhùn yìí wọ́n kú oríire nítorí pé bí lẹ́yìn ṣe jìnnà sí mọ́ṣáláṣí sí yìí ọlọ́run nìkan lọ́mọ yín ládàá tí wọ́n ń tẹ̀lé jọ fún yín lójoojúmọ́ lílọ bíbọ̀ lílọ bíbọ̀ àwa lè fi wọ́n wéra wọn ẹni tí ń lọ bọ̀ lórí pé ó ṣètò ọlọ́run àti ẹni tí ń lọ sí ń bọ̀ lórí pọ́fẹ́sẹ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa. ẹ tún wá wò nígbà tẹ́yìn ń lọ tẹ́ ń bọ̀ ẹ wo iye dáadáa tó tún lè tẹ̀lé nínú pẹ́ńlọ ẹ̀ ń bọ̀ ẹ̀rìn tó lè ṣèyàn léṣe lọ́nà ẹ̀ tún gbé kúrò inú fẹ́ẹ̀lù ẹ̀ ń bọ̀ ẹ̀yin ó tún rẹ́ nìkan sílé rẹ̀ ń bẹ láàrin mọ́ṣáláṣí ti tẹ̀yìn yàtú di salamu aleykum àsìkò sọ láti ti tó àǹtí lọ mọ́ṣáláṣí o ọ́ dáhùn kò dáhùn ládà tí ń tìfẹ́ gbogbo rú àwọn dáadáa báyìí ó dájú pé ó yẹ káwa náà kárí pé à ń lọ mọ́ṣáláṣí gbogbo ọ̀rọ̀ yìí kò síbẹ̀ ní tí ì lọ mọ́ṣáláṣí torí kékeré la tún fẹ́ sọ fún ẹni ká gbìyànjú láti máa wá mọ́ṣáláṣí ibi tó rí wà fún wa nù ẹni tí ò ti kú ló lè lọ mọ́ṣáláṣí ẹni tó ti kú ẹ̀yìn tiẹ̀ làwọn èèyàn máa lọ bàbá wa fọwọ́ ara wa tún tara wa sí ká tó lọ kóńbì ayé àti tàtúnṣe kan dà lẹ́yìn ìgbà a bá dára sàárì kò sáàyè rẹ̀ mọ́ àlàáfíà ń bẹ ẹ̀mí ń bẹ lẹ̀tẹ̀dẹ́ ráyè bí ẹ bá ti kú kò sáyé ẹ̀sán jẹ́mà ta ló kù sàn jẹ́mà ta ni ó sàn wọn náà jẹ́mà ó ti rókòdòrò bọ́rọ̀ rẹ̀ ti já sínú torí di ilé ẹ̀dá ẹ jẹ́ ká gbìyànjú ẹ ká gbìyànjú ara alábẹ́ sí lórí o àtẹnì kankan lórí o ara alábẹ́ palẹ̀ o àgbẹ̀nì kankan lẹ̀ o ẹ jẹ́ amójútó ẹ̀sìn wa àdúgbò míì wọ́n sọ fún mi pé mọ́tíláṣí méjì mẹ́ta wà mí ṣùgbọ́n ètò súnmọ́lé àwọn ẹ̀ wọ́n hàn pé ìmáàmù ọmọ bá ti àti ọ̀kan wá wà tí ìmáàmù rẹ̀ mọ bá ti àti ẹ̀kẹta ìmáàmù rẹ̀ mọ bá ti àti ṣùgbọ́n ti ṣe jálàbí babaláwo ni ṣàgbọ́n sá ti pé mélòó bá nà ti pé mẹ́ta tọ́ tí ètò dínà jù ní káwọn máa lọ wọ́n máa kí ó kéèké wọ́n yìí sì ṣe babaláwo. àbí ìtún ọ̀tí máa kéwké tí wọ́n yìí ṣe babaláwo. àbí èyí tó ṣe kí wọ́n máa kéwké babaláwo ni wọ́n. èsì ti fọ́ra rẹ̀ ètò dínà láti máa kéwké ní ẹ̀ma lọ. yàtọ̀ sí pé ìgbà ẹlẹ́sìn gara sí ìgbà ní sọ̀láàtì ẹ̀ tún wòye ládàá tí wọ́n kọ̀ fún yín lálọ́ àbá. ẹ wà láyà yàyà àwọn tó ń gbé àárín mọ́ṣáláṣí méjèèjì ń kẹ́ tó délẹ̀ kẹta tẹ̀yìn máa lọ sílẹ̀ yìí o. a ọ̀bọ̀lágbádá wò lẹ́sìn wọn mọ́ṣáláṣí ni a ká àìrí yín lọ́dọ̀ tó ayé ṣe wá bí tó a ìmáàmù yẹn ń jálàbí. àbí òye èmi ò sì lè jálàbí láì dùsọ̀ láti. ìmáàmù ti ń èso ń jálàbí kọ́ mọ́ fátì àti yọ̀bá ti fátì àti dangájíá kọ́ láti ṣe dangájíá ẹ fàyà ní ní kọ́rọ̀ yín títí yorùbá lẹ́mù ẹ mọ̀ á fà lọ ibẹ̀ ló wù mí ibẹ̀ mọ̀ mọ̀ rò pé ká tún máa lọ ọbẹ̀ náà ni má lọ má lọ. sòwúgbà tẹ bá ti fi yé wọn báwọn ẹ̀rí fún ọmọ wọn náà ti ṣàtúnṣe torí pé ńgbà náà á ní jẹ́ ń sa ìdágbọ̀n mọ́ra rẹ̀ láláì dá torí kọ̀ọ̀rẹ́ ti sọ fún pé níjà lè jà pẹ̀lú ẹnìkan ní ìsìn lórí pé ń sa ìdágbọ̀n tí ó bá ti fàyídà rẹ̀ hàn yóò tún máa bú ọ kí wọn bó sọ ọ̀gbìn mọ̀lẹ́kà ni wọ́n ní kíní kan ní ẹ̀rí kí tẹ bá lọ tán ọ̀nà padà ronú sọ̀rọ̀ ọ̀nà padà wọn sọ pé á ah, ọ̀rọ̀ nílágbájá bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ nílágbájá bá mi sọ̀rọ̀ ọ̀yẹ́ kí mi náà ṣàtúnṣe o ọ̀yẹ́ kí àjọṣe o bẹ́ẹ̀ ni tẹ bá ti lè láyà láti sọ àtìsí alátìsí fún ẹ lè jà túbà o àmọ́ kí náà ṣe jọ́ mi yẹn tọ́ba kúkúra rẹ̀ yọmọ wọ́nà láti wà á àdìsí tó tẹ̀lé léyìí wọ́n jẹ́ àdìsí kan tó wọn látọ̀dọ̀ Abul Ubay Ibnu Ka'b radiyallahu anhu ẹ̀yìn ti ti Ubay ipò ọ̀kan ni nínú àwọn àgbà nípa al ti ké lórí ẹ̀kọ́ àkùránì máa gbé láti ẹnu àwọn èèyàn mẹ́rin wọ́n fi Ubay ibn Ka'b wọ́n fi dáàrin wọn. Ubay ibn Ka'b òun náà ni ẹni jáde fún sallallahu alaihi wasallam tó ń sọ fún wa nínú àdéhùn kan wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn ti kéwú tọ́tẹ̀lé ibi tó kéwú dé olólùsọ alukurani kalẹ̀ fún un kò wá rántí kí ó tọ́kàn lẹ́yìn ibi tó kí ó dénú sọ́lá wọ́n tún ké láti tún ké ọ̀ràn numọ alárànú lẹ́yìn ríran numọ gbígbọ́yá ẹnìkan ti rán létí kò sẹ́ni tó rán létí. ìgbà tó wá sálámù ni wọ́n bí wọ́n bí àdéhùn fi kọ̀mọ́rọ́tò lọ rọ̀ṣẹ́ kò sẹ́ni tó pọ́n láàrin. níbo ni ìwé ìlú káàbọ̀ wá níbo ni Ubay ibn Ka'b wà ó lè mọ bí Ubay ti ga tó olùmọ̀ńlá nípa alukur'an Ubay nínú àdéhùn kan mo lọ sọ bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìjà kanu mẹ́ta gbogbo àdúrà mi ni màá ma fi sàṣà láti fún anabi sallallahu alayhi wa sallam anabi ni ọ̀dà àmọ́tọ́ bá tún fi kún yóò dà jù bẹ́ẹ̀ ó ní ọ̀dà màá máa ṣe ní tòlósẹ́yìn ìdá méjì nu mẹ́ta ní ìsinmi màá fi sàdúrà ní màá fi sàṣọ láti fún anábì lọ da àwọn tó bá tún kun yóò da sọ̀rọ̀ pé ìwọ níbi àṣọ láti wọ lọ sí àṣọ láti wọ tipátipá gan níbi ṣe tinú sọ láti àwọn àlọ́ darapọ̀ oníjàmbá aláṣọ láti kan Sunday Nigeria Limited náà ti lọ gba tíkẹ́ẹ̀tì wọ́n ń tanra rẹ̀ dé ó ní gbogbo àdúrà rẹ màá mọ fìdá méjì nu mẹ́ta rẹ tẹ̀sán láti fún anábì lọ́dà tọ́ba tó fi kún yọ̀ọ́dà àdúgbò ẹ̀ ó ní ah, ah, ah, ọba ajẹ́bẹ̀ gbogbo àdúrà mi nítàdúrà mi nítorọ̀ kankan mọ́ ọ̀sán láti ní kàmá ṣe fún ọ. anábì ní ẹ̀rẹ́ tó kàfà tọ́ba ṣe bí ajẹ́pọ́lọ̀ ń tọ̀ bí gbogbo bùkátà tẹ̀ táyé àti tàwùfìyà tẹ̀lé ìtumọ̀ sí pé ọ̀bẹ́ ìbùnú káà ó tún ti sábà bíi tá a fi rẹ́kọ̀ọ́ mi kọ́ mbẹ́ káma sọ̀sọ̀ láti bá nàbì sọ̀rọ̀ láti nà lọ́pọ̀lọpọ̀ káti ẹ̀ má ládù àmì dáǹsì má ó tó sábàbí tọ́lọ̀ ọba fi máa tó yàn. Ubayy ìtumọ̀kọ rẹ̀ fùáyì tasghir yẹn ni kí bàbá kékeré Ubayy bàbá kékeré ab ẹni wọ́n sọ di fùáyì Ubayy yẹn ni kí bàbá kékeré. Ubayy ibn Ka'b radiyallahu anhu ó ní gánà rọjòlón láàlẹ mọ rọjòlón abẹ́rẹ́ mìíràn mẹsídìí mi ọlọkùnrin kan máa wà ó tí mẹ́ni kátìlì rẹ̀ jìnnà ju tiẹ̀ lọ sí mọ́sálásí ànábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó nílé rẹ̀ jìnnà jù sí mọ́sálásí. وكان لا تخطئه صلاة وفي جاكوي صلاة كي بام الله الله وجن وصم له قال bílé rẹ ti ṣe jìnnà tó ń sọ láti kẹ́ ìbọn ọmọ lọ. ìwọ ń kọ́ bílé rẹ ti ṣe súnmọ́ tó ń ọba tọ̀ láti parí. <laughs> àdáwò bílé tiẹ̀ ti ṣe jìnnà tó sọ láti kọ́ ọ̀bọ ọmọ lọ́wọ́ rí. fàkìlì lẹ́lẹ́ ni wọ́n bá sọ fún pé àwọn fọkùntù là àbí kí n sọ pé èmi mọ sọ fún èmi mọ sọ fún. لو اشتريت lọ́sọ̀lá. Ṣé bá lè ra kẹ́tẹ́kẹ́tẹ́ kan bẹ́ẹ̀ máa kù? Nígbà tó kù bá kù. Ìbá ra kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ máa kù nígbà tó kù bá kù. Wọ́n fi rọ̀mùtọ̀ àtìgbà tó rùn bá mú lọ́sọ̀lá. Ọ̀páàlì ìmọ̀ràn dáadáa nù. Bí gbọ́dọ̀ fún yẹn ní sike, àbọ̀ kẹ̀kẹ́ bèjì wa. Tọ́mọ wà wá mọ́sálásí. Nkọ́ra mẹ́ṣíìnì, nkọ́ra mọ́tò. ما يسرني أن منزلي إلى جانب المسجد kòtò mẹ́mi ọ̀ pé kí n múlẹ̀ tí mọ́sálásí o fitilẹ̀ mi wà náà lọ sẹ́ mi lọ́rùn ẹni oríire ẹni tábẹ́lì mamṣáyà ìlànàmẹ́sì èmi fẹ́ kọ́ ọmọ kọ ìgbésẹ̀ mi nírìn tí mo ń rìn wá sí mọ́sálásí lọ́wọ́ fẹ́ kọ́ ọmọ kọ fún mi. Allah àníyàn tiẹ̀ mi lórí ní ti kẹ́tẹ́kẹ́tẹ́ ní gbé mi wá kí ni wọ́n kọ́ abẹ́rẹ́ gẹ́tì. ok tó bá ti kẹtẹkẹtẹ ní gbé wa sí kẹtẹkẹtẹ bá ti gbé gbèsè àgbéga kù tó bá tún gbé gbèsè ìpẹsẹ rẹ kẹtẹkẹtẹ kọ wọn sọ ìwọ ìwọ tó ti sọ láàrin. à ń bọ̀ síbọ̀ sí pé ẹ wọ́n á sọ pé ọmọlanke ló ń gùn wá bí kí ọmọ gun kẹ̀kẹ́ ọmọlanke ló ń gùn wá bí kí ọmọ gun mẹsìnì ọmọlanke ló ń gùn wá bí kí ọmọ gun mẹtò wọ́n wọn à ń bẹ lọ́fọ́ náà nílá dáa àmọ́ wọn tó ra iye táyà kan táyà wọn máa kà jù bí ẹ̀mí ló táyà yìí. ẹsẹ̀ rẹ ẹsẹ̀ rẹ tọ́ bàbá yìí ni kò wú mi kí lè mi ọ̀wá gé mu mọ́tíláṣí ẹni orí ìlú àníyàn kìtàbẹ̀lì màmṣáì wọ́n fẹ́ kó ọmọ bá mi kọ́ láti ẹsẹ̀ tí mò ń gbé ìlẹ̀lú mẹ́sìtì wá sí mọ́tíláṣí. Allah tọ́ bá kọ ìgbésẹ̀ tá à ń gbé wá sí mọ́tíláṣí wọ́n kọ̀ gbèsè tí wọn náà gbé lọ bí disco èyí tó gbé lọ bí pati èyí tó gbé lọ ilé aṣẹ́wó rẹ ìgbésẹ̀ tó gbé lọ síbi tó ti ti gbà pẹ́ àbẹ́rẹ́ rí sáńdà ìgbésẹ̀ tó ti lọ síbi tó ti fẹ́ gbowó èlé tó ti fẹ́ sanwó èlé gbogbo ẹ̀ náà wọ́n wà kọ̀kọ̀ sí kàtọ́ lọ gbé kojú oyè ọ kìí pé lílọ mọ́sálásí nìkan ẹ̀ńtọ́ lọ jóná ọkọ̀ ẹ̀ńtọ́ lọ jálè ọkọ̀ gbogbo gbèsè kálukú wọn kọ ṣé gbèsè tó dáa lọ́n fẹ́ kọ́ máa rí kọ́ fún ọ ni àbí ìjọ ọ̀dà. wọ́n rújú rí ìdá ọ̀rọ̀jà àti ilẹ̀ ẹ̀lú wọ́n sì tún wá fẹ́ kọ́ máa kọ ìgbésẹ̀ tí mò ń gbé gbogbo wa tí wọ́n bá ń rìn padà lọ sílé lọ́dọ̀ ìyàwó mi àtọ́mà wọ́n fẹ́ kọ́ máa bá ń kọ gbogbo ẹ̀. ọ̀kọ́lọ̀ rasulullah ládájọ́ ọlọ́run ọba ti bọ́ pé gbogbo ẹ̀ o àti ládàá lílọ àti ládàá bíbọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba fún ọ rọwọ́ àwọn mùsùlùmí àlèmá mùsùlùmí ló gbà ọ. ṣùgbọ́n nínú ìwáyà kan ẹ̀ẹ́nà lẹ́sẹ̀ máa ń tẹ̀tẹ̀ dájọ́ ó rí ládàá ẹ̀ gbà lópin ìwà tó wá pé tọrọ ọlọ́run tọrọ ọlọ́run ti lọ tọrọ ọlọ́run ti padà àníyàn tó gbà. yẹ́n ti gbọ́ báyà ọ wọn kò sí tọ́wọ́ àrígbà lọ́dọ̀ lọ wọn á jẹ́ pé sọ̀rọ̀ ọlọ́run tí ó lè jẹ́ jìnnà tó tèmi ó ti hàn pé kèsè sọ̀rọ̀ ọlọ́run tani galára tó mi nu mọ́tíláṣí táwa yìí ó túmọ̀ sí pé kèsè sọ̀rọ̀ ọlọ́run pa ẹnu ẹ má kó sẹ́nu ẹ déédéé síbí wọ́n kọ́ lọ́n kọ́ ládàá ntọ́ ọba máa ń pa kó gbẹ́nu lọ. wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal-fu'ada kullu mẹsùlùmí ọlọ́run ni gbogbo ńdọ́ba máa ń parẹ́ kó panu wọn kó sẹ́nu déédéé síbi. ìrora àti ìgbọ́ rẹ̀ àti ríran rẹ̀ atọ́kan rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run bí ọdún rìn parí. tẹ́lẹ̀ báyìí wa a jẹ́ pé ẹ̀yin olórin lọ́rin bọ̀ wá sí mọ́ṣáláṣí ẹ̀kọ́ oríire o. dáadáa ń bẹ fún yín nípa lílọ dáadáa ń bẹ fún yín lórí ààbò. ọlọ́run bíi ti sàdé nǹkan yẹ torí ẹ̀sìn dáadáa bá ti lè pọ̀ nù wí sẹ́rẹ̀ okú oríire ni kí ọ ẹni tí àìdá bá ti pọ̀ nù rẹ, sẹ́rẹ̀ okú àìdá lọ́rọ́ tí ọ gbà ọ ẹni káàánú gbìyànjú pàṣẹ dáadáa lẹ́kùn dáadáa fẹ́ẹ̀ ojú pọ̀nà àgùntàn lè gbà dáadáa ó sì lọ lẹ́yìn ẹ̀rí kó àwọn ọjọ́ tá a wà nù rẹ̀ yìí nínú oṣù Rabi'ul Awwal eléyìí tí àwọn olùmọ̀ sọ pé wọ́n dájú pé nù rẹ̀ wọ́n bí ànábì sallallahu alaihi wasallam wọ́n sì dájú pé nù rẹ̀ lànàbì kú oṣù náà wọ́n bí inú oṣù yìí náà ló kù ó sì dájú pé àdádálẹ̀ ní kẹ́ ẹ máa ṣàjọ̀dún ọjọ́ bí ànábì ó bí ìbò ti dájú ní ìsìnkúlẹ̀ ti sùn. gbogbo àdádálẹ̀ ó sì dájú pánù. àlẹ́bàá sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílà ń sì hàn wá létí nípa rẹ̀ púpọ̀. ó ní gbogbo ẹni tó bá dá dáadáa lẹ̀ kankan lẹ̀ nínú ẹ̀sìn wáyé. ní ní tí ìsara rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run dá lù báyà. bí ẹrú tí ọmọ tẹ̀lé sọ́nà jìnnà sí àdáda lẹ̀ àdáda lè ṣe sóore táwọn ẹni tí bá ń ṣe láti ayé ń bí náà ni wọ́n tún máa kàbọ̀ a máa ti mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àbá kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ ilé ìjó kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ mọ́sálásí kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ olówó kọ̀ọ̀kan mọ́lúdi tiẹ̀ àdáda lẹ̀ nìkan fẹ́ni tó bẹ̀yìn àwọn owó ìranù tẹ̀ máa ná dànù títí alẹ́ náà títí ìsìláàmù ti lọ síwájú pọ̀ ẹjẹ́ àlọ́ fi kọ́ àwọn mọ́sálásí ẹjẹ́ àlọ́ fi fi tọ́ílẹ̀tì sí mọ́sálásí ẹjẹ́ àlọ́ fi tàyàlọ́ aláṣẹ mọ́sálásí ipò tẹ́ máa lọ náwó nàkúnà tọ́padà di ìbálẹ́jọ́ fún yín tó bá di lọ́la gbẹ̀ngà ìyàmù. ọ̀dà kọ̀tọ́nà ló kọ́ mọ́lì gbogbo tó bá sì nábẹ̀ ànádànù sí ládàá kankan tó rí gbàgbé bá àdìjọ́ gbẹ̀dà pé hàn. gbogbo ayé ń ṣe kò lè sọ́dí tọ́tọ̀ kọ́dà àwọn tó máa fún yàn sèmi lórí ẹ̀ kò lè sọ́dí tọ́tọ̀ ẹ̀ má yẹ nǹkan bẹ́ẹ̀. láti rí i pé wọ́n tọ́ sí pẹ̀kíbà àwọn ọmọ olùdí wọn rí pàdé àwọn kérésìmesì. kérésìmesì náà ṣèlú wọn olùdí yìí sáájú. ẹ̀yin tí dị rìn ká lẹ́nu wọn lọ mọ̀lídìí bá pàdé mọ̀lídìí torí ẹ̀ gbogbo àdáda alẹ̀ ànú ni o gbogbo ànú kó máa inú náà ni. tọ́ ẹ̀rí pé àwọn onímọ̀lídìí ti kiri yó wọ́n ti lù sí wọ́n tẹ kọ̀ǹgọ́mọ̀ gbogbo kọ́nà wọ́n ti ń wọn báyìí. àti lórí Jésù ó kùjọ́ náà ìdókòó tá a di Jésù àbẹ́yìn ọmọ tó máa lónìí. wọ́n tún lọ gbé dàgìdì dọ́rọ̀ kan sórí mọ́tò. òun wá sakókò. ọwọ́ sọ́tọ́ pọ́n àbí bí atarodo. ọwọ́ á fi fùtùfùtù kan sójú bíi bèbí. ẹni bàbá róòmù mo wá ń bọ̀ lónìí mo wá rí bàbá róòmù bíi méjì <laughs> bàbá róòmù kan nínú ibi kan ó tún rìn tí wá tí mo tún rí bàbá róòmù mi wọ́n ra ah, ah, bàbá róòmù kọlù <laughs> ẹtẹjẹ ipò tọ àwọn jáwé tí mo lè fi tiwa lórí kiri ẹyẹ máa kéèké màtánà bí sọ̀rọ̀ bá àtúnlá ti gbóra ó ní láti tẹ̀bi ọ̀hún náà sẹ́nà ní mẹ̀kánà ọ̀bìlọ́. ọlọ́run gbóra àwọn kan fẹ́ nu iná bí ìlànà àwọn tó síwájú yìí nídìí àánú làwọn náà máa tẹ̀lé. ẹnì kí báwọn ṣe ń fi tata ń tó tí ọ̀ tó ó lédi náà làwọn mùsùlùmí mi náà ti ń dáwọ́ ata àti ìyọ́lẹ̀ pàtó tó táwọn náà yóò dùn. ẹnì káwọn náà lọ gbáwọn lu tí wọn máa ń lù káwọn sọ́jà ń dìbò ẹ eh? gbogbo ẹ gbé lọ àwọn mọlẹbí náà kọ gbogbo ẹ làwọn náà máa gbé lọ wọn ah, máa mùsùlùmí náà bá ń ah, lù ẹ sọjà kọkọ rí bìkẹ etí rí náà lọsọdún náà ló eléyìí báyìí gbogbo ní ọba tí náà sùn náà sùn. ìrísí ẹnu ìwọ náà ti sọ pé kí wọ́n tẹ́wọ́ gbà nú ẹ̀ gbogbo adápadà dálẹ̀ lọ́kàn tòbí ẹ̀ bá gbọ́n èèyàn kọjú máa ń tí ó pè yóò fi jìnnà sí ti pàdánù báyìí èyí sì wá ariwọjà wípé ariwọjà ní gbogbo àwọn nǹkan tẹ̀ ń rí lọ́tún tẹ̀ ń rí lóṣù ọlọ́run ọba la pọ̀ àní wá ariwọjà kálí wa sẹ́sìn nítorí rẹ̀ àfi ká mójútó lójú méjèèjì káàdì má jẹ́ kí n tá à ń rí lílọ bíbọ̀ àwọn kèfèrí kọ́tàn wá jẹun torí pé ńgbà mi tó bá jókòó tó bá òbí kèfèrí ti pọ̀ tó tẹ̀sí wo bí wọ́n ṣe sẹ́lẹ̀ńgẹ́dọ̀ lórí kúfúrú wọn yìí tí nǹkan kan ò sí wọn bí má ní mùsùlùmí mi lè mí wọn náà ti parí ọ̀rọ̀ òní láyé kúrò nàkàtà kọlùkù lẹ́dí nàkàfọ̀rọ̀ fìbìlẹ̀ mẹjẹ́ àwọn kọ́lí ìlú. ثم مأواهم جهنم وبئس المهاد ọlọ́run ní lílọ bí máa kẹfìrí nínú ìlú gbogbo ẹ mẹ́jọ tàn yín jẹ o ẹ̀wọ̀n fi ń dáa fún àwọn ẹ̀rí tí wọ́n lọ ọlọ́run ní ẹ mẹ́jọ tàn yín jẹ ìgbádùn díẹ̀ ni o ìparí rẹ̀ ń gbọ́n wọ́n parí ẹ̀sìn nínú náà jahanna olóburú olóburú jù níbo padà kọ́lọ̀ mọ́tò alọ́mọ́nà ẹ má ra àwọn mùsùlùmí sà ẹ má rí wọn sá látàrí kó ń kà wọ̀ lọ́dún ẹ má rí wọn sá látàrí pé wọn ò ní lọ́wọ́ lọ nítorí pé gbogbo eléyìí nǹkan yìí dọ́dá wa lójú tí ò sí èméjì mẹ́ wọn náà ní pé kọ̀sọ́nà àfi ní ti Islam ọlọ́nkọ́ máa ba Islam wa jẹ́ ọlọ́nkọ́ túbọ̀ ràn wá lọ láti máa mójútó àwọn ẹni tí wọn ò sì mọ̀ pé Islam ọ̀nà ọlọ́nba àfi mọ̀ wọn káwọn náà máa bẹ̀ àwọn ẹni tí wọ́n sì ń sin Islam ẹgbẹ ìdákúrekú ni ọlọmọba dáhùn padà sí ti islam fáwọn náà máa ṣe ní pàápàá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa